وكل بدعة الدلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يطف وبعد الله سبحانه وتعالى tó tún ṣe àkójọpọ̀ wa ní àárọ̀ yìí ní àti fi ọ̀rọ̀ jomi tó lórí ọ̀rọ̀ ẹ̀sìn bí a ṣe ní sísúnmọ́ ọba adẹ́dà tá a dẹ̀ ní àfàmọ́kò nínú ẹ̀ṣẹ̀ tí a rí yọnu ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. kọlọm ma jẹ́ kí ọ̀kankan nínú àwọn nǹkan wọ̀nyí kó fò wá rò kó fi ṣe kó gé orí tí a ń bá ọ̀rọ̀ rọ lórí rẹ̀ ó ní irun gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àwọn oríkè mẹ́ta wọn pàtàkì lórí irun pé tí èèyàn ò bá mú wá ní bó ṣe yẹ tí wọn bá dẹ̀ ti lẹ́sẹ̀ lẹ̀ á gbogbo ntí èèyàn gbélé ayé wá ṣe ó ti mẹ́hẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ti sọ wípé asọ́láàtú thalathatu athlath faqiyamu thuluthun warukucu thuluthun wasujudu thuluthun faman بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت إليه صلاته رد عليه رد إليه سائر عمله أو كما أو كما قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم وجيشنا محمد صلى الله عليه وسلم صحيح إنه أكمل سي متاني دوغبان دوغبان ìdúró lórí ìrun ìdá kan ni nínú mẹ́ta òrùkú nínú ìrun ìdá kan ni nínú mẹ́ta sùjádà lílọ ìdá kan ni nínú mẹ́ta tàbá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó ti di odindi nìyẹn òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé ẹni tí ó bá mú wọn wá pẹ̀lú àwọn ẹ̀tọ́ wọn á gba ìrun rẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn aṣẹ́tù yòókù tó bá ṣe nílé ayé rẹ̀ á gbà ẹnikẹ́ni tí a bá da ìrun rẹ̀ lù láyà gbogbo iṣẹ́ tó bá gbé wá gbagba ajọ́ gbẹ̀ǹdà àlìkí àmàgàn á dà lù láyà ni kọ́lọ́n mọ́dàṣẹ́ wà lù wá láyà tó ń túmọ̀ sí wípé nǹkan pàtàkì téèyàn gbọ́dọ̀ mú wá jábọ̀ ní gbangba ọjọ́ gbendel kíámà ó ní kíni ó ní irun tí irun bá ti mẹ́hẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀dá fa inna lillahi wa inna ilayhi raji'un ló fi jẹ́ pé ó pàtàkì ó pọn dandan nínú ìgbésí ayé ẹ̀dá wípé kó ṣe àmójútó irun rẹ̀ àmọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa lórí mọ̀síhù sọ́láàtì ẹni tó ṣìrùn kí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwa nínú masjid arákùnrin kan wọlé gbà tó wọnú tó wọlé ó kí irun bí ẹyẹ ń jẹ ká ẹgbà wa tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹni tí ó bá kírun báyìí aswa ó burú jù nínú ẹni tí máa jalè ó ní òun lẹni tó jẹ́ pé yẹ́sùrùkù fi sọ́láàtìhì ń jalè nínú ìrun rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bó lè yẹn ṣe jalè nínú ìrun ó ní àwọn òpó ẹ̀sìn àwọn òpó òrùn yìí kò mú wá bó ṣe yẹ kó mú wá nǹkan ń ṣe gbogbo ẹ̀ ni ní pẹ̀lú ìgbésáré kò lọ́ọ́ rúkú bó ṣe yẹ kó lọ́ọ́ ọkàn fọwọ́ pa orúnkún lọ ni sùjádà gan náà tó bá lọ bó bá ti ṣàforí dólẹ̀ pé kó sinmi díẹ̀ wọn kò sí nínú ọ̀rọ̀ rẹ̀ yọkàn ṣe kóló ni ìjókòó àárín gan kò ní mú wa yọkàn forí gúnlẹ̀ dólẹ̀ kókókó ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé kò sẹ́ni tí jalè kò sí olè tó tó ẹni lé ẹni tí olè jíjà ti ẹ burú jù lẹ́ni tó ń jalè nínú wọn abilé rẹ pé bọ́ọ̀lù yẹn ṣe lè máa jalè nínú wọn lẹ́ni tí ò mọ ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn òpó ìwà ló fi jẹ́ wípé súnà ìdúró lórí irun tí èèyàn gbọ́dọ̀ mójútó òní pé ibi tá a fẹ́ ṣe sùjádà sí a máa wò bẹ́ẹ̀ pẹ̀lú kíká ọmọyà a máa wo ibi tá a fẹ́ ṣe sùjádà sí a ní máa wò ní wọ̀tún wọ òsì tàbí ká máa gbé ojú ká òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa ikhtilas ntí ká máa bu nǹkan kù kọ́ máa di wípé ntí ó yẹ kó wà ní ó kó wá di àbọ̀mọ́yàn lọ́wọ́ wọ́n wá bi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní báwo lè yẹn ṣe ń ṣẹlẹ̀ ó ní ní kéèyàn máa gbé ojú ká lórí òun ọ̀nà ni tí àṣepọ́n tó ń fi ń jí nínú òun èèyàn tí òun ò fi ní jẹ́ odindi níwájú ọba adẹ́dà àìjẹ́ odindi irun síwẹ̀ kò ní jẹ́ kí irun ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe nígbèsè ayé ẹ̀dá ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mójútó ibi tó fẹ́ ṣe sùjádà sí yóò máa wò ó nínú àpèjúwe bí olùgbàgbọ́ òdodo ṣe máa dúró lórí ìrun ni kò ní máa gbé ojú ká kò dẹ̀ ní máa wòkè ibi tó fẹ́ ṣe sájídà sí yẹn ibi tó fẹ́ ṣe sùjádà sí ni ó máa wò òròkúrò ó ní àwọn ìwọ̀ tá a gbọ́dọ̀ fún ìbàràbàrà àdìwa ó gbọ́dọ̀ lẹ́vù tó jẹ́ wípé ẹ̀yìn wa yóò straight débi pé tá a bá gbé igbá lé igbá yẹn ó dúró. bí tá a fẹ́ ṣe sùjádà sí ni á dúró báyìí. bàràbàrà dì kò ní gangan yọ tẹ̀ bí orí ṣe tẹ̀ ọwọ́ méjèèjì ọwọ́ ọ̀tún yóò di orúnkún ọ̀tún mú ọwọ́ ti òsì náà ó di orúnkún ti òsì mú kò sí nínú àkọọ́lẹ̀ sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. wípé káwá di ojúkun mú torí dídi ojúkun mú bí a ṣe fẹ́ kí ẹ̀yìn ó straight nínú òkú ó ti takò ló fi jẹ́ pé ni wọ́n ní kádìmù yóò ẹ̀yìn ó fi straight dáadáa kìí ṣe kìí ṣe ojúkun ni bí rúkú bó ṣe kì í ṣe báyìí nìkan dídìde kúò lára rùkú ara rẹ̀ náà ni tó ń túmọ̀ sí pé kí ni èèyàn ó dìde tán tí gbogbo oríkèéríkèé yẹn yóò bọ̀ sípò padà ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam orí ẹnìkan tó ń kírun tó jẹ́ pé tó bá lọ sí rùkú ibi ìgbà èèyàn kàn fọwọ́ pa ni kò dẹ̀ ní pẹ́ ń bẹ̀ kì í ṣe pé kò ní pẹ́ nìkan tó bá fẹ́ dìde gan kò ní dìde tán yọkàn ọ̀ra gbèdì gangan yóò dẹ̀ lọ sí sojada òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ya ma'sharal mùsùlùmí ẹ̀yin mùsùlùmí o Allah subhanahu wa ta'ala kò ní gba ìrun ẹni tó jẹ́ pé ń gbòó dìde lórí rùkú kí ẹ̀yìn rẹ̀ padà sípò. Si ní bó ṣe wà nípìlẹ̀ kó tó di kó lọ sí rúkú tó ń túmọ̀ sí ni wípé ẹni tí ó lọ sí rúkú tó wá fẹ́ dìde rúkú tí ó dìde tán tó kàn rà ṣe báyìí kó tó lọ sí sájìdá kò ní kò ní rùn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní kò ní rùn tó ń túmọ̀ sí pé al-itmainan ìdúró ní dúró fọkànbalẹ̀ kí gbogbo nǹkan bọ̀ sípò al-i'tidal kó wà níwọ̀ntúnwọ̀nsì kó lórí rúkú ọ̀ranyàn ni á dúró tápò ìlọsí sùjádà òun náà níwọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òun náà ni wípé ọmọ méjèèjì wájú orí imú náà gbọ́dọ̀ kalẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam ó ní kí orí ọ̀kanlẹ̀ ó wà nínú òpó lọ sí sùjádà méjèèjì ṣùgbọ́n òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ń fọwọ́ kan mú ó ń dákọ̀ orí wájú orí ṣùgbọ́n ó ń fọwọ́ kan mú láti fi hàn wá wípé ìfimú kanlẹ̀ ọ̀ràn yẹn ni tá lọ sí sùjádà ọ̀ràn méjèèjì orúnkún méjèèjì àti àtàǹpàkò méjèèjì wọ́n gbọ́dọ̀ kàrà wọn báyìí tó ń túmọ̀ sí pé dábàá ti wà ní sájìdá á fi orí kanlẹ̀ imú náà ọwọ́ wa méjèèjì yóò kanlẹ̀ ìmọ̀ kọ́ wà níbi èjìká tàbí kí orí ó wà láàrin ọwọ́ méjèèjì. orúnkún méjèèjì bó ṣe wá nínú. No sunan abi dawud òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó máa ń pa orúnkún méjèèjì pọ̀ yóò nà bọ̀dù kìí ṣe nínà tàpó nínà tí òǹdíwọ̀n ikùn kò fi ní sùn lé ìtàn méjèèjì náà allahu akbar níwọ̀n tún wọ̀n síbẹ̀ ó jẹ́ pé abíyá àpọ́nlé òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sàdá ó máa ní sẹ́jìdá tí ó bá dìde kúrò ní sẹ́jìdá yóò bá yóò padà sípò rẹ̀ náà padà ìmọ̀ bẹ̀lẹ̀ iftirash kájókòó níjókòó tí ẹsẹ̀ òsì yóò sùn kalẹ̀ ẹsẹ̀ ọ̀tún àtàǹpàkò ọ̀tún yóò kọjá ó kọrí sí kíbla àwọn àna dúró. tàbí kó ṣe ìkọ́ ìdúró ìjókòó tó jẹ́ wípé yóò ṣe báyìí ìjókòó ṣíṣe báyìí láàrin sùjádà méjèèjì nìkan ló wà fún un. kò sí ẹ̀rí tó fi hàn wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam máa ń ṣe bẹ́ẹ̀ yàtọ̀ síbi pínísìn ọ wá fẹ́ jókòó tashahhud ọ wá jókòó ìkàrà kò sẹ́rí fún un tó wà ní wípé ìjókòó àárín méjèèjì tó bá ti ìmọ̀kójókòó ìkàrà báyìí tí ó jókòó tán tàbí kó jókòó báyìí láàrin sájúdà méjèèjì yóò tún lọ sí sùjúdà ẹlẹ́kejì sájúdà ẹlẹ́kejì bó ṣe lọ títà kọ́kọ́ náà tí gbogbo ó wà níwọ̀ntúnwọ̀nsì òǹdíwọ̀n tá a fẹ́ òun ni wípé alàlà àwọn àkáàrí inú oríkèéríkèé torí nǹkan kan tí ìrún tó wà lára àrùn ni wípé kò sóríkè tí ò ní zikiri kò sí ipò tí ó máa wà nínú òrun tí ò ní zikiri rẹ̀ kò sí mathalan láti ìnàró kò wá sí etí Allah subhanahu wa ta'ala ó fi ṣe rọrùn fún àlùmọ́nù rẹ̀ kódà bí ọba kí ó papà torí pé kí ni tó bá dúró Allahu akbar lákọ̀ọ́kọ́ tó bá lè mú wa وجات وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين بوغو يوكو بوشي كنت mẹsẹlẹ ìnáró báyìí nìkan ó ṣe takbiratul ihram àkọ́kọ́ allahu akbar ìmọ báyìí allahu akbar tàbí allahu akbar ok láì ṣe pé ó fún ọwọ́ pọ̀ láì ṣe pé ó yàwọ́ la just normally bó ṣe wà allahu akbar tàbí allahu akbar tó bá ṣe takbiratul ihram òjíṣẹ́ náà sára sára. الله أكبر الله أكبر الله بجماوة الحمد لله الحمد لله الحمد يجماوة سبحان الله سبحان الله سبحان الله يجماوة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يجماوة astagfirullah astagfirullah astagfirullah yóò ṣe mẹ́wàá ìgbà mi ọmọ ṣe alámakfirli wàdíìnì wàzùkùnì wàgfirli aláhùnmá wàgfirli wàdíìnì wàzùkùnì ọmọ ṣe bẹ́ẹ̀ a ṣe mẹ́wàá kódà béèyàn bá ṣe gbà sílámù eléyìí ò ní ní lára ìyẹn tẹkpẹ́rẹ́tì yẹn Allahu Akbar ò ní kì í ṣe ìdodo ni wọ́n ní ká gbọ́wọ́ sí òkè rẹ̀ ni tàbí àyà ìmọ̀ kákáwọlé orí ọwọ́ àlá ọ̀tún òsì kákáwọ́ ọ̀tún orí ọwọ́ òsì tàbí kádìímù ọ̀kanú méjì mi ká gbọ́ ọ̀lẹ̀ tàbí ká dìímú. ti ṣe bẹ́ẹ̀ Allahu Akbar takbiratul ihram ni ẹni tí ó ṣe yẹn ò tí ì wọ̀run lẹ́yìn ìgbà tí yẹn bá ti dà níyàn tán àníyàn yẹn ìṣe ń tààfin nawaitu la tọ́ba ti dúró tọ́pa ọkàn pọ̀ sójú kan pé òun fẹ́ kí irun yẹn àníyàn nìkan. جزاكم الله خير نعم وش تكبيرة الإحرام الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أماوة الحمد لله الحمد لله الحمد لله يوش أماوة سبحان الله سبحان الله سبحان الله يوش لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يشنوا الله أكبر الله أكبر الله أكبر يشنوا أستغفر الله أستغفر الله أستغفر يشنوا إما إمورانيا تابعون نفلا but imam tori ko ma ba fagunju fún àwọn tí wọ́n bá wà lẹ́yìn rẹ̀ tó jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú irun irun jama kí máa mú ó ṣe níwọ̀ntúnwọ̀nsì ní òǹdíwọ̀n àwọn tí wọ́n ń tẹ̀lé látara pé àárí ogbó ń bẹ̀ àárọ̀ ọmọdé ń bẹ̀ àárí àwọn tó jẹ́ wípé ẹnu iṣẹ́ ni wọ́n gbà wá ń bẹ̀ tàbí wọ́n fẹ́ gbàbẹ̀ lọ bí iṣẹ́ bíi tàṣùbà káwọn ọkàn ṣe pápápá káwọn múwọ ọba adẹ́dà káwọn tó gbabi iṣẹ́ lọ imam yóò ṣe gbìyànjú láti ṣe kí ni láti sùn eh, eh, láti fi sùn ní bó ṣe rọrùn sí òfin jẹ́ pé ó lè jẹ́ ẹni ṣókí ni ó mú subhanaka allahumma bihamdika wa ta'ala jadduka wa la ilaha ghayruka yóò mú wa ní ṣókí báwọn kó tó bẹ̀rẹ̀ irun rẹ̀. a'udhu billahi minash shaitani rajim kéèyàn tó bẹ̀rẹ̀ kíra àtọ̀ lórí irun lórí iraka kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀rí tó wá látọ̀dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afa ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ju wípé kéèyàn má sọ̀lọ̀ gẹ́gẹ́ bí ibn hazm rahimahullah rahmatawasi aṣemuwa àti shawkani wípé ká tó bẹ̀rẹ̀ kíra lẹ́yìn ìgbà tá a bá súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú duawul istifta ìtàn àdúrà tá a kọ́kọ́ máa fi ṣínà yìí masala takbiratul ihram allahu akbar àti bọ́ sínú òun báyìí afẹ́ bọ́ ọba adẹ́dà afẹ́ bá afẹ́ súnmọ́ pẹ̀lú ntọ́lọ́lájú nínú iṣẹ́ rẹ̀ àti ṣètàn. إما سبحانك اللهم بحمدك تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تجي تكيرج إنه دعاء الاستفتاح عمر بن الخطاب رضي الله عنه ó fi yé wa kó pàtàkì débi wípé nígbà tó ń lídìí òun bó ṣe bọ́ sí mímbàrí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám báyìí ọkà sókè ni kí àwọn tí wọ́n ń tẹ̀lé kí wọ́n fi mọ̀ wípé eléyìí náà wà lára rẹ̀ o a gbọ́dọ̀ mójútó o. nínú àdúrà tá àdúrà tì ká tó bẹ̀rẹ̀ máa ka kéwú fatia àti súrà tá a mú tẹ̀lé lórí ìrun lélẹ̀ ẹ̀ńtẹ́lẹ̀ yóò rọrùn fún. Allahu akbar Allahu akbar Allahu akbar. Allah akbar yóò ṣe mẹ́wàá alihamdulilah alihamdulilah alihamdulilah yóò ṣe mẹ́wàá subhanallah subhanallah subhanallah yóò ṣe mẹ́wàá la ilaha illallah la ilaha illallah la ilaha illallah yóò ṣe mẹ́wàá allahu akbar allahu akbar allahu akbar yóò ṣe mẹ́wàá. astagfirullah astagfirullah astagfirullah yóò ṣe mẹ́wàá ìgbà tó fi ń gbogbo ròyìn ròyìn tó ń kóka yóò tiẹ̀ kọ́kọ́ sá lọ ná láti jẹ́ pé ni ó pa ọkàn rẹ̀ pọ̀ sórí ìrun síwájú ọba dẹ́dà ọba tó fẹ́ bá ní ọ̀rọ̀. imma a'udhu tàbí a'udhu billahi sami'il alim min min ash-shaytanir rajim min hamzihi wa nafathihi wa nafakhi èké tó bá rọrùn bẹ́ẹ̀ bisimilahi rahmanir rahim ní jẹ́jẹ́ tó bá jẹ́ pé ìrun tá à ké sókè ni méjèèjì èyí ó ṣe jẹ́jẹ́ kó tó di wípé ó wá bẹ̀rẹ̀ fatia gbígbé síta lẹ́yìn ìgbà tó ṣe wàlá dọ̀ọ̀lì nǹkan ìmáàmù ó gbẹnulé ámì tó bá ti gbẹnulé àwa náà ta tù lẹ́yìn ìmáàmù náà ò bẹ̀rẹ̀ but á jẹ́ kó gbẹnulé náà ká tó bẹ̀rẹ̀ tiwa òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ní àmì ìmáàmù àmì ẹni tó àwa tá à ń kírun lẹ́yìn rẹ̀ àti àmì àwọn màláìkà lókè yóò wá papọ̀ mọ́ra wọn látara báyìí Allah subhanahu wa ta'ala yóò forí jìn ẹni tó ń kírun téèyàn bá fi gbogbo ìgbésí ayé rẹ̀ kírun tọ́lọ́wọ́n bò forí jìn àgbẹ̀ kò rí nǹkan kan sí i a gbọ́dọ̀ ṣọwọ́ kan ìwọ pé tá a máa ti ń tẹ̀lé ìmáàmù ìmáàmù là ń tẹ̀lé yọkọ̀kọ́ gbẹnulé àmì ìhùnà káwa náà tó ṣe kò ní jẹ́ wípé ìmáàmù ń ṣe wàhálà dọ́ọ̀lì àti ẹ̀ tí ì dúró kó bẹ̀rẹ̀ àmì ìmáàmù àti ṣe àmì tàbí nù bòmí ìmáàmù gan tiẹ̀ ní ṣe àmì pàápàá tàbí tó bá ṣe kò ní ṣe sókè eléyìí apàṣẹ sunna allahu akbar takbiru wípé ká tó lọ sí oríkèé mi ká mú wa ọ pàtàkì ìmọ̀ pẹ̀lú ọwọ́ lọ séjì káyìn náà tàbí níbi etí allahu akbar gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. Si ọwọ́ orí orúnkún ló gbọ́dọ̀ wà á fọn ká á fi dì í mú kìí sojú mu o yàtọ̀ sí pé mú nira wa kò ní mú háìhà bá ń ṣe fẹ́ ká lọ sí rúkú wa kò ní mú wa kí o orí bàràbàrà àdí kó straight pẹ̀lú ibi ẹ̀yìn wa ká máa wo àti ọrùn wa pẹ̀lú ibi tí à ń wò tá a ṣe sùjádà sí. alal aqal amú zikiru rẹ̀ wá subhana rabbiyal azim tó kéré jù èyí tó kéré jù tá a gbọ́dọ̀ mú wa alal aqal pẹ̀lú ìrọ̀rùn tí è ṣe yí pé pẹ̀lú sísáré subhana rabbi al-azim omina wa ọwa bẹ́ẹ̀ náà subhana rabbi al-azim wa bihamdihi ìtẹ̀síwájú tún wá fún subhana rabbi wa bihamdihi allahumma ghfirli. mímọ́ ń bẹ fún ọba mi ọba tó bá bàrà ọpẹ́ ń bẹ fún dáríjì mi àwọn azkar mi náà tún wà bọ́dẹ̀ eléyìí ló kéré jù tó yẹ pé minimum kírunkírun gbọ́dọ̀ mú wa nínú rẹ̀ ni alámàlákà rọ̀kàtù wàbíkà àmọ́ntù wàlákà sílámtù kọ́ṣíà. sẹ́mẹ̀ẹ́ wà basari wà mọ́ọ̀kì wà ìsọ̀bì gbogbo eléyìí ó wà bẹ́ẹ̀ ẹ̀ẹ́ wọ́lọ́hún ọba ìwọ ni mo lọ rúkú fún ìwọ ni mo gbàgbọ́ ìwọ ni mo juwọ́ jùsẹ̀ fún. etí mi ó ń páyà ọba tó dá bẹ́ẹ̀ lọ́pọlọ mi bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ mi bẹ́ẹ̀ ni àwọn aṣan mi bẹ́ẹ̀ lóríkèéríkèé mi wọ́n mọ̀ sítọ́kọ̀ lẹ́bi kọ́dẹ̀ mi àti ti ẹsẹ̀ ní méjèèjì dúró lé lórí wọ́n ń dúró ni pẹ̀lú ìpayà ọba tó dá wọn. àwọn àǹkárì ni ló fi jẹ́ wípé kò síbi téèyàn ti súnmọ́ ọba adẹ́dà tó láyè bí kò wà nínú òun kò wá síbi téèyàn ti súnmọ́ láyè tó ibi tó lọ́lá jù lára èyàn ojú kéèyàn fi gbolẹ̀ fún ló fi jẹ́ wípé gbogbo ohun téèyàn bá ṣe ládùúgbò à ọlọ́run ọba ọgbà kọ́lọ́ mọ́ṣá àgbàdua wa dídé lórí ìrùkù gẹ́gẹ́ bá a ṣe sọ ọ̀ràn yẹn nìyẹn náà òpó ni lára òpó ni kìí ṣe wípé láti ìrùkù láti máa dà lọ firi la á padà sípò sami Allahu min hamida àfikún alama rabbana walakal tàbí rabbana walakal hamd ìmáàmù ó ṣe ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà ó ṣe súnà rẹ̀ ni wípé tá à ń bá ti ń bọ̀ látòkè kó láṣẹ sami Allahu liman hamida ìgbà tá a bá dúró tán látọ̀ tó ṣe rabbana walakal hamd tàbí alama rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi ila samawati wal ard wa mina ma baynahuma. ولم إلى ما شئت من شيء بعد آل الثناء والمجد أحق ما قال الأبد وكلنا لك عبد على ما لا مانع ما أعطيت ولا موتع ما منعت ولا ينفع ذا الجد منك الجد سمع الله لمن حمده ẹnikẹ́ni tí ń bẹ lọ́hùn tàbí ṣe pẹ́pẹ́ ń fúru fún un Allah máa gbàdúrà rẹ̀. اللهم ربنا ولك الحمد hamd الله wa o Allah ọba wa ìwọ lọpẹ́ tọ́ sí ọpẹ́ wo hamda ọpẹ́ tó yẹ pé kathiran tọpọ mubarakan fihi tó kún fún àlùbáríkà tayyiban tó dùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ẹrú ọlọ́run ọba kan sọ nínú òrùn bàtà akírun tán òjíṣẹ́ náà sàásánlá ni tá ń sọ gbólóhùn yìí sàbẹ̀ ẹni èmi ni ó ní àwọn odindi màláìka méjìlá ni wọ́n ń jà wọ́n ń jà wọ́n wọ́n wọ́n ń ṣe wàdùwàdù láti ṣe kínni láti kọ́ ládàá rẹ̀ bí ládàá yẹn ṣe pọ̀ tó. so ó pàtàkì gbogbo àwọn àkárì ká mú wa ìgbà tá a bá mú wa tán báwọn láṣẹk tá a bá ń ti mú àkárì wa e, bó ṣe lè wù kó kéré mọ́ ń bẹ̀ kò ní jẹ́ kó rọrùn ká sáré lórí o alalakal sami allahu man hamida alama rabbana wa lakal alalakal ẹni tó sáà wí báwọn kò ní rọrùn wípé wáyà possible. Allah subhanahu wa ta'ala ó ti fún ní inbuilt tí ó regulate wa níwọ̀ntúnwọ̀nsì tẹ́gbẹ́ mínímọ̀mù ẹ̀kọ́ tá a fẹ́ ká ní pẹ̀lú ọba adẹ́dà ó ti wà lára rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá pè à mo fẹ́ bùkátà tèmi pọ̀ ẹrù tèmi pọ̀ ó fẹ́ hàn sami Allahu man hamid dama rabbana wa lakal hamdan kathiran tayyiban mubarakan fihi min as-samawati wa ẹ̀yìn ọ̀pẹ ìbàbàrà àtàfọ̀mọ́ tó kún gbogbo sánmà àtìlẹ́lẹ̀ wàmílà máa bẹ̀ bẹ̀yìn náà hùmà tó dẹ̀ kún fún ti ń bẹ láàrin wọn wàmílà máa ṣítẹ̀mí ṣe ìbá tó kún gbogbo bí tí àwọn ò lè fọpọlọ gbé ìwọ lọ mọ ìwọ bá dẹ́dà ẹ̀bà fọmọ́ lánàá alùsẹ̀nà wal majd. ọba tó jẹ́ wípé ẹ̀yìn òun ló tọ́ sí kábàbàrà ààrẹ̀ òun náà ló tọ́ sí. àhákùmá kọ́lẹ̀lẹ̀ ntọ́tọ́ sí ẹrú jù pé kó sọ wọ́kúlù abdul gbogbo wa sì wẹ̀ ẹrú ni ajẹ́ sí ọ lámání àlùmọ́ àtẹ̀yì ntọ́ bá fún ọ̀sẹ̀ ntọ́ lè fi dùn ọlọ́run lọ́wọ́ fún rárá èmi ọ̀fẹ́ kò tó kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. bí wọ́n máa ń ṣe ń ṣe gbìyànjú wípé káwọn búlọ̀kù rẹ̀ wọn yóò tún ọmọ ràn bí ó ṣe débẹ̀ yóò tún ọmọ ràn lọ́wọ́ ni kò sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ tó fi jẹ́ pé ọwọ́ orí kéwù ó kún fún kínni tawhid àti iman tó lágbára fọ́ni tó wà mọ́ ti ń ṣe ló fi jẹ́ pé ìrun ó kó gbogbo ẹ̀ pọ̀ ni àti tawhid láti bí ìkọ́mà láti bí adhan ìkọ́mà ó kó gbogbo ẹ̀ pọ̀ tó jẹ́ yí pé yàtọ̀ sí pé ẹrú ó ń ṣe àfọ̀mọ́ tara bẹ́ẹ̀ ó ń ṣe àfọ̀mọ́ ọkàn ó ń ṣe àfọ̀mọ́ ròrí tó jẹ́ pé kí ni yóò kó kúò nínú ìbáda ghayrullah ìsìn kan míì yàtọ̀ sí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala. wọ́n láyé ń fọ́ ọ̀dọ̀ jẹ́ni mi kẹ́lẹ́ jẹ́ni akitiyan alákitiyan kan kò ṣe àǹfààní láti gba nǹkan lọ́wọ́ rẹ̀ pọ̀ ọba lélelele tọ́lọ́mùbá lòun ò ní fọ́ ọ tọ́ ọba lé tọ́ba ní gẹ́gẹ́ ó mú náà ní kò sí ló fi jẹ́ pé mùsùlùmí ò ní sọ́kàn kì í ṣe gbìyànjú òun ni yóò fún òun ní nǹkan yóò ṣe gbìyànjú òun but ntànlé ọwọ́wọ́ tẹ̀kù ní tẹ̀ géèbù ni. a sáré lọ́nà tọ̀tọ̀ tá a bá lé lọ́nà tọ̀tọ̀ tí ọba adẹ́dà bá ti kọ́ wípé ọwọ́ tẹ̀ ọwọ́ tẹ̀ yọ̀ọ́ lálùbáríkà tọba ti kọ́ wípé ọwọ́ ò ní tẹ̀ torí ipá lé lọ́nà tọ̀tọ̀ yẹn èyí da dáa jù máa yẹn lọ ọlọ́run fi ṣàpàrọ̀ tẹ́dà bá lé lọ́nà tí ò tọ́ tí ọba adẹ́dà bá ti kọ́ wípé ọwọ́ ọ̀tẹ̀ ọwọ́ ọ̀tẹ̀ ṣùgbọ́n kò ní ní sinmi jọ kan pẹ̀lú rẹ̀ kò ní lálùbáríkà tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wá ti kọ́ pé ọwọ́ ò ní tẹ o ó dẹ̀ tún lé lọ́nà tí ò tọ́ yọ jẹ́ ẹ̀yà ìyà méjì nù ọwọ́ rẹ̀ ọ̀tẹ́ yóò dẹ̀ tún jẹ́ ẹ̀yà níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ẹrú ṣe léyìí tán allahu akbar yọ àlọ sí sajda pẹ̀lú bí àwọn oríkèéríkèé yẹn imú àtòrí wájú orí ọwọ́ méjèèjì orúnkún méjèèjì ẹsẹ̀ méjèèjì àtàǹpàkò yẹn yóò point lọ sí kíbla wọ́n papọ̀ mọ́ra wọn báyìí orúnkún méjèèjì náà papọ̀ èyí tó kéré jù nínú àbíkárù rẹ̀ náà ni subhana rabbi aliyala mímọ́ ń bẹ fún ọba mi ọba àlékè ọlá lórí àlàáṣẹ aw subhana rabbi aliyala wa bihamdi aw subhana rabbi aliyala wa bihamdi alama akfirli tàbí subuhu quddus rabbul malaikati wa أو سجد وجه الذي خلقه وصوره وشق فيه سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين أذكار قبام أقل سبحان ربي الأعلى أو سبحان ربي الأعلى وبحمدي أو سبحان ربي الأعلى وبحمدي اللهم اغفر لي tá a bá ṣe ká má sàákúò opportunity ni gbogbo ń tẹ̀dá bá ń fẹ́ láyé lọ́run òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní àsìkò tá a súnmọ́ ọlọ́run ọba jù nínú ó tí a wà ní sùjádà ó ní gbogbo ń tá a bá tọrọ ń bẹ̀ ó kú dẹ̀dẹ̀ tọ́lọ́wọ́n bó fi tó wa lọ́wọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan bá ń disturb rẹ̀ tàbí tí máa ṣe irun sùjádà náà ni tí máa ń pẹ́ jù. masalan ó kírun kan kó tó di pé ó jáde láyé ó pẹ́ lórí sùjádà dé pé ìyàwó Aisha radiyallahu anha ni mo rò pé ó ti tán ni. gbàtọ́ wá ṣe tán wà á sọ pé ah, ó kírun ro eléyìí ó ní bẹ́ẹ̀ pé nínú sùjádà. Allah subhanahu wa ta'ala ó fún gbogbo rẹ̀ ó fún pọ̀ ó wá fi àlùmọ́ọ́nì inú rẹ̀ ó fi hàn òun èyí tó jẹ́ solid bí òkúta ń bẹ àti èyí tó jẹ́ omi dúdú àti funfun ó bẹ ọba adẹ́dà wípé má fi òṣì ta àwọn ọmọlẹ́yìn mi Allah subhanahu wa ta'ala ní sórí. So ọ̀rọ̀ ni eléyìí ọ̀rọ̀ ní àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n máa jẹ ni wọ́n kọ̀ǹtrólù rẹ̀ so ọ̀rọ̀ òṣìun gbàgbé rẹ̀ má jẹ́ ọ̀tá ó rí àwọn ọmọlẹ́yìn mi gbéṣe ọlọ́run ni mo ti gbà á má wọn gbógun tira wọn Allah subhanahu wa ta'ala ní ẹ̀yin ò sí ń bẹ́ẹ̀ mi gbàyùn. gbogbo oríṣiríṣi ọ̀gọ̀ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi hàn nínú sájìdá yẹn ká máa kún fún àdúà lórí sájìdá ó pàtàkì gan mùsùlùmí èyí fi ṣeré nínú òrùn generally but pàápàá jùlọ lórí sájìdá torí kò sí nǹkan kan tí mùsùlùmí ní láti fi bẹ ọba adẹ́dà bí kíni bẹ́ẹ̀ o láti fi súnmọ́ láti fi bẹ̀ láti fi túbá láti fi gbogbo nǹkan pátá oríire ayé àti tọ̀run Allah subhanahu wa ta'ala ó dì í ó fi sí abẹ́ ìrun. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní idha qama al-abdu fi salatihi utiya bi ووضعت على رأسه وعلى عاتقيه فكلما ركع وسجد تساقطت عنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم tẹ́rù bá ti ń gbé pòun fẹ́ kírun báyìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọba adẹ́dẹ́ ó ní kí wọ́n ó dìjọ wọ́n wàá gbélé lórí èyí tó rí rẹ̀ ọba lè gbà ń bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sẹ̀ bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ báyìí ni wọ́n wà tún kó léjìká fọkúlẹ́mọ̀ àrọ́kà tó bá ti lọ rùkú kí ni ó ṣẹlẹ̀ sí torí yọjà bọ́ ó ní tàbọ́ lọ sí sùjádà tó bá lọ sùjádà kí ni ó ṣẹlẹ̀ sí tèjìká yọjà bọ́ ó ní tó bá ti lọ rùkú ti lọ sí sùjádà àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó máa jábọ́. ó dẹ̀ ní afdalu salawat tulu kunut. irun tó lọ́lá jù ó ní irun téèyàn pẹ́ lórí rẹ̀ tí ò kanjú kúò níwájú ọba adẹ́dà ìyẹn pàtàkì tábà wá ti dìde lórí sájídà torí kó má mà tún jẹ́ náà jẹ́ pápápápápápá máa sá lọ alẹ́ la kàlí. aláma kúrẹ́lì wàràhámni wàdíni wàstúrúni wàjúbúrúni wàrúzúkúni. tó o bá lè ṣe yùn aláma kúrẹ́lì aláma kúrẹ́lì aláma kúrẹ́lì ìmẹ́ta wọ́lọ́n forí jìn wàràhámni kẹ́mi wàdíni wàjúbúrúni ntọ́bakú kùsìkùsì nínú ọ̀rọ̀ mi bá ń tún ṣe wàrúzùkúni kẹ rọ̀mí lọ́rọ̀ gbogbo ẹ ti kó ó ti kó gbogbo ẹ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí solution problem wa kò sí nídìí kankan o àfi ká padà sí ìpìlẹ̀ wa kí ni ìpìlẹ̀ jù gbogbo àdúrà tí yẹn máa ń fẹ́ ó ti parí sórí o a tún lọ sí sájídà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kó tó dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ní orí láti ara sájídà ẹlẹ́ẹ̀kejì yẹn ìmọ̀ ìyọ̀ra jókòó díẹ̀ ìyẹn nìkan ni ó jẹ́ díẹ̀ torí pé ìjókòó òsìnmì ní sẹ́wọ̀n pé intanet ń bá bọ̀ yìí ó máa ó máa gùn díẹ̀ ó máa gùn díẹ̀ orógùn rùkúùgùn ìdìde náà aláàkàrà tá a ṣe ń bẹ̀ sùjádà náà ó ní tá a ṣe ń bẹ̀ torí pé ẹ̀sìn wa yaani ma Allahu alaykum fi dini min harajin kìí sẹ̀sìn ìnira gbogbo ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsí ni àwọn àràjòkó díẹ̀ ká tó tún get ready fún kínni ẹ̀kejì. rákà kejì rákà kejì bá a ti ṣe tàkọ́kọ́ yẹn náà ọ pàtàkì a gbọ́dọ̀ mójútó eléyìí ká mọ ń tà ń ṣe lórí irun kí wọ́n ní àwọn nǹkan ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mú wá lórí irun tó yẹ pé òpó ni o tí ó sí nínú irun ká gba rákà yẹn kò sí mbẹ̀. question lórí eléyìí náà na bá ká gba question kan tàbí méjì lórí eléyìí náà ká tó máa tẹ̀síwájú one two. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatu ya masori. Now. نعم a rí ibi tí ṣíṣe síta rẹ̀ ti wá but èyí tó pọ̀ jù ṣíṣe sínú ni la fi rí nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlàsàlà wọn ní akírun lẹ́yìn òjíṣẹ́ náà sàlàsàlà akilẹ́yìn Abubakar akilẹ́yìn Umar akilẹ́yìn Uthman radiyallahu anhu àgbọ́kọ́ kankan nù wọ́n ṣe basmala síta tá a bá wá pa gbogbo eléyìí pọ̀ ló ń fi túmọ̀ sí pé èyí tá a gbọ́ tí wọ́n ṣe síta yẹn láti fi yé wa ni wípé à ń ṣe o àkànṣe síta ni torí wípé àwọn ọ̀rọ̀ kan wá wípé basmala aya ni nínú fatiha òní idha qara'tum fatihata fi salat fabdahu bi bismillahi rahmani rahim fa innaha sab'u al-mathaniya utituha. وبسم الله الرحمن الرحيم ihda حياته aw kama qala rasulullah ayatiya aw kama qala rasulullah sallallahu alaihi wa sallam ó ní tẹ́ ẹ bá ka alihamdulilayi rabbil alamin nínú ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú basmala torí fatia súra ni tó jẹ́ pé aya méje ní bẹ́nu rẹ̀ súrà tó jẹ́ pé a máa kà ní gbogbo ìgbà tí ọba adẹ́dà tó fún mi basmalasi wẹ̀ ọ̀kan ni nínú àwọn àyà rẹ̀ bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin so ó ní basmala ọ̀kan nínú rẹ̀ ni ló fi jẹ́ pé basmala pàtàkì but sunna rẹ̀ ní kíkà ó ní wípé àtòhún o àti isti'ab á kà sínú ni àti duawul istifta á kà sínú ni ẹ̀rí tó wá yí pé Sayyidina Umar radiyallahu anhu ó kà síta nínú mímbẹ̀rẹ̀ lórí múmbà nígbà tó ṣe takbiratul ihram tán àlàyé lórí rẹ̀ ni wípé ó kà síta ni kábà fi mọ̀ wípé àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn kẹ́fì mọ̀ wípé kìí ṣe pé mi ká o ara rẹ̀ náà ni o bẹ́ẹ̀ náà ló ṣe wá fún isti'adha ìṣe a'udhu billahi minash shaitani rajim àti basmala a gbọ́dọ̀ kà wọ́n nínú gbogbo rákà kọ̀ọ̀kan àwùjọbíláì mi ṣètò ànàjìm àti bàṣọlá á kà wọn nínú àyà kọ̀ọ̀kan bọ̀ tó bá yẹ pé ìrun tí kà sókè ni jẹ́ẹ́jẹ́ là á kà wọ́n sí àyàfi tó bá jẹ́ pé a fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n fi mọ̀ wípé à ń kà ó nà. barakallahu fikum wa alaikum assalam نعم. الله أكبر 10 الحمد لله 10 آه سبحان الله 10 آه لا إله إلا الله 10 أستغفر الله 10 آه. آه. نعم أولا يا نو èyí tó jẹ́ ọ̀ràn yẹn nu pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ àníyàn àníyàn but kì í ṣe pé a wò síta a pa ọkàn pọ̀ lórí ìrun ni ká tó ṣe takbiratul ihram a pa pọ̀ ọkàn wa ti dúró lórí ìrun báyìí a fẹ́ kírun báyìí torí wípé. Allah subhanahu wa ta'ala ń fi yẹ pé wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahud-din àpá ẹ̀dá láṣẹ àyàfi pé kí wọ́n sin ọba adẹ́dá nìkan mọ̀kìlẹ́sí pẹ̀lú àdáyanrí àníyàn wọn wípé òun nìkan làwọn ń sìn òun ló tẹ ẹ̀sìn ló tọ́ sísìn tọ́ sí kí ni ẹni sísìn ìsìn ni wípé ntọ́ba ní a ṣe láṣe ntọ́ba ní a ní ṣe àáyàgò fún ntí à ń pè ní sísìn èyí ni pé gbogbo ipa ti fẹ́ lògbèsè ayé wa o a gba òfin látọ̀dọ̀ rẹ̀ ni òfin rẹ̀ látẹ̀lé mọ́sẹ̀ mọ́sẹ̀ rẹ̀ òun lọ̀rọ̀ tọ́ba ní ká ṣe nǹkan tí gbogbo ayé ní kò sọ́nà ń bẹ̀ tí gbogbo ayé òun ni èsọ́nà òun ni èsọ́nà ń bẹ tí ẹ̀yìn lọ́nà tọ́ba ní ẹ mọ̀ ṣe léyìí tí gbogbo ayé wá kàkún wípé ètò ọ̀rọ̀ àwọn lọ́rùn orí ibú lọ́rọ̀ wọn lọ́rùn kéèyàn má bá wọn sórí ibú àti ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ pé innamal a'malu binniyat. gbogbo iṣẹ́ o bọ́rọ̀ ṣe rí o tí ò rí bá mi o pẹ̀lú àníyàn ni. pẹ̀pẹ́ adùn mo fẹ́ súnmọ́ lọ́wọ́ mo fẹ́ sin lọ́wọ́ mo fẹ́ mú ọ̀ràn yàn tí ọba adẹ́dà gbélé mi lórí mo fẹ́ mú wa. láì ṣe wípé à ń gbé síta ó pàtàkì àníyàn lórí irun pípa ọkàn pọ̀ sójú kan wípé a fẹ́ mú ọ̀ràn àyàn tí ọba adẹ́dà tó gbélé wa lérí a fẹ́ mú wa a gbọ́dọ̀ pa ọkàn pọ̀ báyìí èyí ò jẹ́ àkọ́kọ́. èkejì takbiratul ihram ìwà wọ inú òrùn yẹn gangan ìbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn Allahu Akbar torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní miftahu salat tohu kọ́kọ́rọ́ ọ̀run ó ní mọ́tótó ìmọ́tótó ara ìmọ́tótó aṣọ ìmọ́tótó ibi tá a ti kírun olóbi ọ̀rọ̀ haid wa òun ló bí ọ̀rọ̀ jẹ́nàbà tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ sẹ́yìn wá òun ló bí ọ̀rọ̀ bóòlì mùsùlùmí ṣe é tọ̀ bóòní ṣe é yàgbẹ́ ló mú gbogbo wọn yẹn wá tó àfọmọ́ yẹn gbọ́dọ̀ wà fún mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ mú gbogbo eléyìí wá wa tahrimuha at-takbir ìmúyí bọ́ sínú ọ̀wọ́ rẹ̀ ká bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ àti fẹ́ bẹ̀rẹ̀ rún báyìí tó jẹ́ pé tá a bá ti mú yẹn wá kò gbọ́dọ̀ sí nǹkan kan mọ́ tá a gbọ́dọ̀ mú wá nínú iṣẹ́ ẹ̀dá tàbí lọ́rọ̀ ẹ̀dá mọ́ àyàfi tó bá jẹ́ pé ó pàtàkì nínú òrùn wọ́n fi jẹ́ pé nígbà tí ẹrú ọlọ́run ọba kan sín nínú òrùn ó ṣe hamdala sàábì kan òun ṣe gba Islam nígbà yẹn ni Muawiya ibn Hakam as-Sulami lọ́ba ń kí orí mu àwọn èèyàn wá ń fojú nà tọ́ra àwọn ti pẹ́ lẹ́nu rẹ̀ pé àyè sọ̀rọ̀ báyìí lórí mu <clears throat> ó wá ń jó lára pé kí ni mo ṣe tó burú ó sín mọ́ dẹ̀ ẹ̀ ṣe ń tọ́ yẹn ṣe ẹ̀ wọ́n á fojú náà kírun tán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bilẹ̀ ta ló sọ̀rọ̀ lórí o ó ní ẹ̀rù kọ́kọ́ ba òun bíi kílẹ̀ lanu kó gbé òun mì ní bọ̀tí ńgbà tó ń sọ pé òun ni òjíṣẹ́ ńlá ọ̀fara ni òun. kò kí ń giragira ó gbé ọrọ wá níwọ̀ntúnwọ̀nsì ó fi òun wá kẹkọọ mbẹ wípé á kò sẹ́ni tọ́mọ yẹn kọ́ kọ bí òjìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ọ̀fà òun mara oníṣòorí ìrún wáyé ọlọrun ọba là ń sìn là ń bá sọ̀rọ̀ kò lẹ́tọ̀ọ́ sí wípé ká máa mú ọ̀rọ̀ ẹ̀dá wá lórí rẹ̀ tó yapa sí. Si ntí ọba adẹ́dà láàlẹ́ yìí pé a fi sìn lórí hàn otherwise ṣáà tá a bá ti ṣe takbiratul ihram gbogbo ntí ò jẹ márùn ó ti kó mi níṣẹ́ o tàbí ní ọ̀rọ̀ sísọ àti ròyìn òjíṣẹ́ náà sallallahu alaihi ní wa tahliluha at-taslim ntẹ̀yàn máa fi kú nínú pé a àti parí rẹ̀ àti kúrò lórí ìrùn ó ní sálámà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ó pé oríṣiríṣi asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulah asalaamu wa rahmatulah asalaamu wa rahmatulah asalaamu wa rahmatulah asalaamu alaykum asalaamu inshallah alikari gbàtàbà dibi taslim àfọwọ́wẹ́ taslim èyàn tí sálámà wọn ni là ń fi ń kúrò lórí ìrù nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó ní rọ́fọ̀lì ẹ̀dẹ́ yìí ìmá mú ọwọ́ wá sókè àwọn kan wọ́n pọn dandan jù kan lọ èyí tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe ń gbogbo ògbà ọpọn dandan èyí tí máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àṣegbọ́rẹ́ nìyẹn nínú èyí tí máa ṣe ní gbogbo ògbà òun náà ni fún ti takbiratul ihram. gbogbo àwọn takbirat tó wà nínú òun ìgbé ọwọ́ sókè ń bẹ̀ òjíṣẹ́ náà sàásìlà máa ń ṣe nínú rẹ oní takbiratul ihram tá a bá lọ sí ruku tá a bá dìde kú ní ruku àti tá a bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta tàbí rákà ẹlẹ́ẹ̀kejì kú lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta òjíṣẹ́ náà sàlá àlọ́ ń ṣe eléyìí ní gbogbo ìgbà torí eléyìí làwọn afáàfin sọ pé àwọn eléyìí ọ̀ràn yẹn ni àwọn àyókù sílẹ̀ bíi láàrin sájúdà méjèèjì àṣẹ Allahu akbar àtúnṣe Allahu akbar àfẹ́dìde àtúnṣọwọ́ bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ládàá wípé ṣíṣe ètò kéré jù nínú ládá tí yàn gba ọ̀nà ní mẹ́wàá ìka kọ̀ọ̀kan ládá kọ̀ọ̀kan gẹ́gẹ́ bó ṣe náà sàásì là ń ṣe mọ́ wa. nínú ọ̀ràn àyàn rẹ̀ irun ó ní ìgbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì sí àyà ọ̀nà yẹn ni. tó kí nìdí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní inna ma'ashar al-anbiya umirna bi ta'jil fatrina wa ta'khir suhurina wa wad'i aymanina ala shama'ilina àwa ànábì ọlọ́run ọba o wọ́n pa wá láṣẹ wípé ká tètè máa ṣinu ká lọ́ra sàárì jíjẹ ká máa gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa nínú òun kì í ṣe ẹnìkan àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu wọ́n ní òjíṣẹ́ náà sallallahu èyí máa pa àwọn láṣẹ wípé káwọn ó gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì káwọn ó gbé sí àyà lórí ìrun eléyìí pàtàkì tí a gbọ́dọ̀ mójútó ká dáwọ́ lẹ̀ kírun kò sí lára súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò é ṣe kò sí lára ni àwọn sàbí sọ pé kánú yuhmaruna bi wad'il yumna ala al-yusra fi salat wọ́n máa ń jẹ́ pé wọ́n wọ́n pa wọ́n láṣẹ àṣẹ wáyé pé kí wọ́n máa gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì lé àyà nínú òrùn yunmi dhalika ila nabi sallallahu alayhi wa sallam àṣẹ ìsíwẹ̀ wọ́n máa ń fi ń tì sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi jẹ́ ó pàtàkì ọ̀ràn yẹn ni ká gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa sí àyà nínú òrùn dùwà ò lè stifta ìmáa mú àdúà wà lẹ́yìn ìgbà tá a bá ti ṣe takbirati al-ihram ta àti fẹ́ kí mu àṣekọ́mọ̀ ta àdàníyà irun tá a fẹ́ kí apá wa pọ̀ sójú kan lórí irun tá a fẹ́ kí irun tá a fẹ́ ni àwa ṣe takbirati al-ihram lẹ́yìn rẹ̀ dùwà ò lè stifta rẹ̀. ó jẹ́ lẹ́yìn takbiratul ihram ni ká tó bẹ̀rẹ̀ kíra nínú àdúrà tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń ṣe ni wípé allahumma ba'id bayni wa bayna khataaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib wọ́lọ́n ọba jẹ́ ń jìnnà sí àwọn àṣìṣe àṣìṣe mi gẹ́gẹ́ bó o ṣe jẹ́ kí ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ó jìnnà síra wọn. Ah. Allahumma naqini min qataya kama yunqa thawbul abyad min ad-danas fọ̀ mí má kúrò nínú àwọn àṣìṣe mi gẹ́gẹ́ bí o ṣe jẹ́ kí aṣọ funfun wọn mọ́ kangakanga kúrò nínú àbàwọ́n. Allahumma ighsilni min qataya bil ma'i wath-thalji wal-bard. Wọ́n lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fọ̀ mí kúrò nínú ẹ̀ṣẹ̀ mi pẹ̀lú mi àti yìnyín àti omi tútù ìtumọ̀ amúhánà wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifan muslima mo dá ojú mi kọ ọba tó jẹ́ wípé ó pilẹ̀ sánmà àtìlẹ́ẹ̀lẹ̀ láì fi nǹkan kan ṣe àwòkọ́ṣe. Now wa ma ana minal mushrikin dájúdájú mi sí nínú àwọn tí mú ìfigbá kan bọ̀ kan láti pa nǹkan kan pọ̀ mọ́ ọba adẹ́dà ní sísìn inna salati wa nusuki dájúdájú irun mi o àti ìpa nǹkan mi láti fi wójú rẹ ọlọ́run ọba ni wa mahayaya wa mamati bẹ́ẹ̀ ni gbèsè ayé mi àti ikú mi èyí ni wípé lójú ọ̀nà òfin ọba ọdẹ́dà bó ṣe pàláṣẹ ni màá fi tẹ̀lé lillahi rabbil alamin fún ọba adẹ́dà ọba fún ọba adẹ́dà la sharika la tí ò ní orogún wa bidhalika umirtu eléyìí ni àṣẹ tí ó wá fún gbogbo ẹ̀dá wa ana awwalul muslimin jẹ́ ọ̀kan nínú àwọn tí ó kọ́kọ́ ju ọjùsẹ̀ fún ọba adẹ́dà alamantel malik àkóso gbogbo nǹkan wọ ọba adẹ́dà ọwọ́ rẹ̀ lọ́wọ́ la ilaha illa ant kò sí tuntun sin àfiwọ́ subhanaka wa Hamdik mímọ́ ń bẹ fún ọ ọpẹ́ ń bẹ fún ọ anta rabbi wọlọ́ba mi wa ana abduk ẹrú rẹ̀ ni mí zalamtu nafsi mo ṣàbòsí sórí ara mi wa taraftu bi mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fọ́kfìrìlì dẹ́mi jẹ̀míà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí innahu la yaghfiru dhunuba illa anta torí kò sẹ́ni tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn àfiwọ́ ó kún lọ bẹ́ẹ̀ tàbí subhanaka alahuma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk eléyìí kọ́mọ̀ gan ló fi jẹ́ pé Sayyidina Umar radiyallahu anhu eléyìí ní máa sábà ṣe pàápàá jùlọ imaamu sunna imaamu ahmed rahimahullah rahmatawasa ó ní gbogbo àwọn èyí tá a ti kà síwájú yàtọ̀ míì irun òru lòjíṣẹ́ lọ́sàlàsílà máa ń ṣe wọ́n èyí tí umaru ń ṣe tó gbóyà láti ṣe lórí mímbẹ̀rì rẹ̀ yìí òun gangan ni èyí tí wọ́n ní ká máa ṣe nínú ọ̀ràn yẹn but àwọn ẹ̀rí wá tó sọ pé gbogbo ìta àti kàsẹ́yìn náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá máa ń ṣe wọ́n nínú ọ̀ràn yẹn náà tí ì ṣe ìrun òru nìkan. lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ tó máa ń sọ pé Allahu akbar kadira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asira wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan nínú àwọn sàábé ọbọ̀ síwájú ó fẹ́ kí mu bó ṣe ṣe takbirati lillahi irhamta wa ṣe allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asira òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ajibtu laha a n tó ṣe àgbàyanu futihat laha abwabu sama fún tó sọ yìí nìkan àwọn sánmà àwọn lẹ̀kùn sámà ó ti ṣílẹ̀ fún báyìí ní gbígbà àdúrà lòfi jẹ́ pé gbogbo àwọn àkárì ó pàtàkì nínú àwọn àkárì náà tuntun wà téèyàn lè ṣe tá a bá ṣe takbiratul ihram tán kátó kasratul fatiha wa la alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi allah pọ́tà ṣe báyìí alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi istaftaha bihi rajulun akhar ẹrú ọlọ́run ọba kan láyé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bó ṣe ṣe tabiratul ihram ta bó ṣe alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi faqala sallallahu alaihi wa alihi wa sahbihi wasallam òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ pé qad ra'aytu ithnay ashara malikan yabtadirunaha ayyuhum yarfa'uha ọkọ̀mọkọ̀ lọ́sùlá sallallahu alaihi wasallam mo rí àwọn méjìlá nínú àwọn màláìkà wọ́n ń jìjàdùn láàrin ara wa pé èmi ní kọ́kọ́ gbé gbólóhùn lọ sókè lè bá ọlọ́run ọba níbi tó dùn tó rẹwà tó dájúdájú ẹni tí wọ́n gbé ríkìrì rẹ̀ lọ bá ọba adẹ́dà báyìí làṣẹ ntọ́ba tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà pé màtìmàtì kí ọba adẹ́dà kó fi rọ̀ wá lọ́rùn. Ah, nínú tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó máa ń ṣe náà tó tí máa ń sọ tó jẹ́ tó bá ṣe tẹ̀gbẹ́rẹ́ tẹ̀lé ihram tán ó máa ń pọ̀ nínú òru rẹ̀ ṣùgbọ́n ẹ̀gbà wa wá pé wọ́n ṣe lọ́sìn nínú ọ̀ràn yẹn náà ó ní Allahumma anta nuru samawati wal ardi wa man fihinna wa lakal hamd anta qiyamu samawati wal ardi wa man fihinna wa lakal أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ووعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والساعة حق ونبينا حق ومحمد صلى الله عليه وآله وسلم حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت أنت ربنا وإليك المصير فاغفر لي ما قدمت وما آخرت وما أسرت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر أنت إلهي لا إله إلا أنت ولا حول ولا قوة إلا بك ودشنا صلى الله عليه وسلم من شرينا نينو تيما أنا شنا نيكوي علامة رب الجبري جبراهيل وميكاهيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراطك المستقيم وجشلا ما شلينا gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kírun kírun tó bá ti ṣe takbiratul ihram ta o lè yukabbir ashar allahu akbar allahu akbar allahu akbar الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ويحمد عشر يوشي الحمد لله أنا به لا ميوا ويسبح عشر يوشي تسبيحنا لا ميوا سبحان الله لا ميوا ويهلل عشر يوشي لا إله إلا الله لا ميوا ويستغفر عشر yóò ṣe astaghfirullah náà lẹ́ẹ̀mẹ́wàá yóò ṣe lẹ́ẹ̀mẹ́wàá náà alamfirli wàdíìnì warzuqni wàáfìnì alamfirli wàdíìnì warzuqni wàáfìnì wọ́n láwọn bá dáríjì mi tọ́ mi sọ́nà rọ̀ mí lọ́rọ̀ fún mi lálàáfíà lẹ́ẹ̀mẹ́wàá tí a wá wo ìtumọ̀ gbogbo àwọn kínní àwọn dùáì kò sí aṣàdànù ń bẹ̀ nínú tí máa ń sọ náà ni Allahu akbar yóò ṣe lẹ́ẹ̀mẹ́ta dhul malakut wal jabarut wal kibriya wal azama ìmọ̀ ṣe yẹn náà wọ́n pọ̀ báyìí èyí tó rọ ẹrú lọ́rùn ta àti èyí jẹ́ yí pé bùkátà rẹ̀ pàápàá jùlọ ní ntọ́fẹ́ gbé síwájú ọba adẹ́dà yọ̀ṣà ilé pàápàá jùlọ tó bá jẹ́ pé ìrun àdákìní ìmáàmù ọ̀hún yóò wo níwọ̀ntúnwọ̀nsì èyí tó bá rọrùn tí òfin ní jẹ́ yí pé yóò jẹ́ ìfarani fún àwọn tí ń kírun ní ẹ̀yìn rẹ̀ alistiada ẹ̀kẹfà ìṣe a'udhu billahi minash shaitani rajim. ẹ̀rí tí afa ibn hazm àti imam shaukani tí wọ́n mú wá náà ni wípé ọ̀ràn àyàn ni wípé ká bẹ̀rẹ̀ kíra wa pẹ̀lú gbólóhùn a'udhu billahi minash shaitani rajim torí wípé Allah wa ta'ala ó pa wá láṣẹ wípé tí a bá fẹ́ ka Qur'an ká kọ́kọ́ ṣe isti'adha pẹ̀lú gbólóhùn tó wá nínú Qur'an Karim pé fa idha qara'ta al-Qur'an fasta'iz billahi mina shaytani rajim ọ̀gọ̀rọ̀ àwọn afá tí wọ́n mú wá àti ìṣesí látara ìṣesí àwọn sàábé ó fẹsẹ̀ rin ilẹ̀ pé kí a ṣe ní kó jẹ́ ọ̀ràn yẹn ju wípé ká sọ wípé tó bá wù wá lọ. nà bẹ́ẹ̀ náà ni basimala basimala lẹ́yìn bàtà bá ṣe isti'adata ká mú basimala wa but tó bá jẹ́ pé irun òkè síta ni irun bí irun maghrib fajri àti isha a ké méjèèjì jẹ́ẹ́jẹ́ ni ká tó bẹ̀rẹ̀ suratul fatiha alqiyamu fil farq ìmá dúró lórí ìrun tí ìbá ṣe wípé èèyàn ní ìdí pàtàkì bíi pé kí ó rẹra. tọ́jẹ́ pé a lè dìde torí allah subhanahu wa ta'ala sọ pé hafizu ala salawat wa salatu wusta wa qumu lillahi qanitin ẹ mójútó ẹ ṣọ́ àwọn àrùn pàápàá jùlọ ìrun tí àárín ẹ dìde fún ọba adẹ́dàá pẹ̀lú ìfọkànkan dúró déédéé lórí dídúró déédéé ló fi jẹ́ wípé òjíṣẹ́ ah, ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún sayyidina imran bin hussein pé sal qa'iman tó bá kírun kírun lóòrò òòrò ni mùsùlùmí kírun àyàfi tó bá jẹ́ wípé ìdí pàtàkì wa bí khawf ìpayà tó pé gbogbo bó ṣe wá náà lè yóò ṣe mú wa tàbí tó bá jẹ́ pé ọ̀fẹ́ rẹ̀ ra tí ó bá rẹ̀ ìrírẹ̀ wara wà tí ò rọrùn láti jó láti nàró èyàn ó jókòó tíjókòó ò bá rọrùn èyàn ó dùbúlẹ̀ torí ó wá nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní fa illam yastati faqa'idan tó o bá lè jókòó kí bó o bá lè kírun lóòrò torí àárẹ̀ fasalli qa'iman qa'idan kí ni jókòó fa ilam tastati fa ala jam tó o bá lè kí ni jókòó torí àárẹ̀ yẹn náà fẹ̀gbẹ́ lílẹ̀ ní irun àwọn irun pọ̀ tí irun jíṣẹ́ náà sàlám kí torí wípé ọ̀rẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìjókòó ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí wọn àwọn sàbẹ ní ìgbà tó jẹ́ wípé tí màmú bá ṣe làwa náà ṣe àwa náà kì í ní ìjókòó yẹn ni wípé wọn sọ wípé torí wípé àwọn ní àlàáfíà ń tà wọn bí màmú bá tiẹ̀ ń kí ní ìjókòó torí kó rẹ̀ ìmáàmù káwa dúró ní ẹ̀yìn rẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù òní wípé tí àárẹ̀ bá mú imam tó jẹ́ wípé òun ló ń kírun fún wa tó jẹ́ pé kìíní jòkó àwa náà kìíní jòkó pẹ̀lú rẹ̀ àyàfi àwọn nàwáfìl àwọn nàwáfìl èyí tó bá wù yẹn lè ṣe. kò sí ìdààmú kò sí nira ó bóyá rẹra ẹ wá fìlì pé èyàn ó kì ní jòkó but náfìlà tíyàn bá kì ní jòkó ìdajì ládàá èyí tíyàn kì ní ni ó gbà ìyẹn ti náfìlà nígbà míì òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó bá rẹra ìmọ̀ bẹ̀rẹ̀ tó bá wá kù bí aya mélòó kan bí ọgbọ̀n aya tàbí bí mẹ́ẹ̀ẹ́dógún a wá dìde a wá parí rẹ̀ ní òòró a lọ rúkú lóòró náà a gbẹ̀bọ̀ lọ sí sájídà bọ̀tọ̀ gọ́rọ̀ gbá tó bá jẹ́ yí pé òòró ìnáró dúró ló fi kírun ló fi bẹ̀rẹ̀ ẹ̀rùn bẹ́ẹ̀ náà ni ó ṣe lọ sí rúkú bẹ́ẹ̀ni ibẹ̀ náà ni ó lọ sí sajida tó bá yẹ pé ìjókòó ló kírun ìjókòó yẹn náà ni ó lọ sí rúkú ìjókòó náà ni ó lọ sí sajida. kíka fatia lórí gbogbo rákàá ọ̀ràn yẹn ni òpó ìrun ni tòrójì sanna sallam sọ yìí pé. لا تجزئ الصلاة لا يقرأ لا يقرأ رجل فيها بفاتحة الكتاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم kò sí irun fún. Now, inshallah. náà ọ̀ràn yẹn ni ká mú fatia wá lórí rẹ̀ fún ẹni tí ó bá lè ka fatia toro jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé la tajzi wo sọláàtú la yaqra rajulu fiha bi fatia tilkita kò sí irun kò lẹ́sẹ̀ ńlẹ̀ irun ẹni tó wípé ọ̀ka fatia ń bẹ nínú ẹgbàá wa mi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé man salla salatan ẹni tó bá kírun kankan lam yaqra fiha bi ummil qur'an fahiya khaddaj thalatha ghayr tam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé ẹnikẹ́ni tó bá kírun tí ọ̀ka fatia ń bẹ irun yẹn jábúté. èyàn ní wípé irun yẹn ò pé pàápàá jùlọ ó sọ fún ẹni tí ó ń kírun bálabàla tá a mú wá nípìnlẹ̀ ọ̀rọ̀ wípé ńgbà tó kí tẹ́lẹ̀kẹta tán ó sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé kọ́kọ́ òun níbo òun ó ṣe kírun ntọ́jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ fún un ní ayọ́kọ̀rọ̀ àfi nínú rẹ̀ nínú ẹgbà wa tí sayidina sayid abi sayid al-Khudri mu wáyé pé umirna an naqra abi fatihatil kitab wa ma tayassar wọ́n pa wá láṣẹ wípé ká máa mú fatiha wá nínú gbogbo ìrun wa àti tó bá rọ̀ tá a fi tẹ̀lé àti pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó ń kọ́ ẹni tó ṣìrun kí tó ń kọ́ ní bí ó ṣe kírun ó ní kọ́ka suratul fatiha ó wá ní waf'al dhalika fi salatika kulliha gbogbo òórùn rẹ ni kò ti mú eléyìí fatiha lórí irun ó pàtàkì gan ọlá pípọ̀ dẹ̀ wà fún débi pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé qala Allahu ta'ala ọba adẹ́dà ọba adékèọ́lá ó sọ pé qasamtu salata bayni wa bayna abdi nisfay mo pínrun sí méjì láàrin èmi àtẹrú mi wọlé abdi ma sa'ala ẹrú mi sì wẹ̀ gbogbo ohun tó bá tọrọ lọ́wọ́ mi nínú òun o látara fatia yìí mo fún un fàyídà qala al-abd tẹ́rù bá sọ yìí pé alhamdulillahi rabbil alamin qala Allahu ta'ala hamadani abdi tẹ́rù bá ti sọ pé alhamdulillahi rabbil alamin Allah subhanahu wa ta'ala sọ yìí pé ẹrú mi ó ń dúpẹ́ lọ́wọ́ mi rahim tẹ́rù ti sọ yìí pé ar rahim qala ta'ala athna alayya abdi. Allah subhanahu wa ta'ala sọ pé ẹrú mi ń yìn mí wa idha qala maliki yawmiddin qala majjadani abdi wa fi riwaya qala marra fawwada ilayya abdi tí ẹrú bá ti sọ pé maliki yawmiddin Allah subhanahu wa ta'ala sọ yìí pé ẹrú mi ó ń bá bàrà mi tàbí ó ti gbé àkóso ọ̀rọ̀ rẹ̀ ó ti gbé lé mi lọ́wọ́. فإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي pé tẹ́rú bá ti sọ pé ìrẹ́ nìkan láàsìn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan láti wá ràn lọ́wọ́ Allah subhanahu wa sọ yìí pé eléyìí ń bẹ láàrin èmi àtẹrú mi wa li abdihi ma sa'ala gbogbo ń tẹ́rù mi bá wá bí mi léèrè nísìn ẹ̀yìn fún. فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبعت إلي قال هذا لعبدي ولعبدي ما سأل إلي ترو من كان إن تبعت ترى لدومي متفهم so لو في جاي òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ma anzalallahu azza wa jalla fi tawrat wala fi injil mithla amal qur'an kò allah subhanahu wa ta'ala kò sọ nǹkan kan kalẹ̀ ní súra nínú tawra tàbí injil bí suratul fatiha wáyà sab'ul mathaniya wal qur'an al-azim alladhi utitu ó ní súrà tá a máa kà ní gbogbo ìgbà tó jẹ́ yí pé ó ní àyà méje tí ọba adẹ́dà tó fún mi ó pàtàkì gan-an suratul fatiha kíkà lórí ìrun àyàfi ẹni tí ò bá lè kà á tó bá jẹ́ yí pé ọṣẹ́ gbà sílámù ni tàbí tó bá yẹ kó ọṣẹ́ gbà sílámù tàbí ó jẹ́ omi yìí tí ọmọ kankan kà tí ò sí bó ṣe lè ṣe lórí ẹni tí ó bá jẹ́ báyìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún aná ni wípé ó lè ṣe tasbih tó bá ti ṣe allahu akbar yóò ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar yóò ṣe níwọ̀n tí wọ́n sí yóò dẹ̀ sí òkú bẹ́ẹ̀ èyí ẹni tó sẹ́gbẹ̀ẹ́ sí ṣùgbọ́n ó jẹ́ ọ̀ranyàn lé lórí kọ́kọ́ bí ó ṣe ka suratul fatiha bí ó dẹ̀ ṣe máa kà torí ìpàtàkì súra náà ká tó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú pẹ̀lú isti'adha pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim wa a'udhu billahi as-sami'il alim minash shaitani rajim min hamzi wa nafathi wa nafathi bisimilahi rahman rahim méjèèjì yóò jẹjẹ ká gbé alhamdulilayi síta ìyẹn tó bá jẹ́ pé ìrun àkísókè náà a ti ṣàlàyé pé ẹ̀rí wá wípé basmala ọ̀kan nínú àyà Quran ni àyà suratul Fatiha àyà Quran ni ara Fatiha ló dẹ́ kù. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ẹni tí ò bá ma kankan kà nínú Quran tó yẹ kó ṣe gbẹ̀sìn ni kó ṣe subhanallah alhamdulillah wàlá ilà ilàllah akbar wàlá hawla wàlá quwwata illa billah torí arákùnrin kan wá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam faqala innani la astati an akhudha shay'an min al-Quran fa'allimni ma yujizuni ó wá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó gba ọ̀dẹ̀ kírun kọ̀dẹ̀ máa fàtí àkà ọ̀ṣẹ́ gbèsè òjíṣẹ́ náà sọlá alọ́sọ ọwọ́ àwọn sọ́dọ̀ òjíṣẹ́ náà sọlá alọ́sọ náà wọ́n ní ẹ̀yìn máa ń ka kánkà nínú Qur'an èmi mọ́dẹ̀ ti gbèsè kọ́ mi ní ti ń fi rọ́pò rẹ̀ ẹ̀yìn kó tó di wípé ẹ̀yìn lè ka sọ́tọ̀ fàtíà fọ́kọ́lá òjíṣẹ́ náà sọlá alọ́sọ náà wọ́n sọ fún mi pé kó subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar wala hawla wala quwwata illa billah oni tọba ti ṣe takbiratul ihram ó ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar wala hawla wala quwwata illa billah eléyìí wà nínú sunan abi da'ud na kíka fatiha lẹ́yìn imam tí ó bá ti ọ̀rọ̀ kọ̀ lórí rẹ̀ tí àwọn afa sọ but ètò yẹn jújù nínú ọ̀rọ̀ ọ̀nà ni wípé tí màmú bá ń ka fatia sókè á ní ka fatia pẹ̀lú rẹ̀ àyàfi tó bá jẹ́ pé ìmáàmù tó jẹ́ pé tó bá ka fatia tán ìmọ̀ sinmi pẹ́ kìí ṣe súnà ní wípé tó bá ka fatia kò sinmi pẹ́ ṣùgbọ́n ìmáàmù mi máa ń ṣe tí àsìkò tó fi sinmi òun bá tó fatia kà ẹ̀yà lè ka fatia but wípé ọ̀ràn yẹn ní káka suratul fatia lẹ́yìn imam èèyàn tó bá jẹ́ pé ń ka ó ń kírun jẹ́jẹ́ ni ntọ́jú ọ̀ràn yẹn fún ẹni tí ó ń kírun lẹ́yìn imam níbi tí imam ti ń kéwú sókè òun ni wípé kó tẹ́tí sí kíra imam torí ọ̀rọ̀ bá adéda tó sọ pé wa idha quri'a al-Qur'an fastami'u lahu wansitu tí wọ́n bá ń ti ń ka Qur'an ẹ tẹ́tí sí ni kẹ́ ẹ dákẹ́ la'allakum turhamun torí kí ẹ lè bá rí ìkẹ́ ọba adéda ṣùgbọ́n tí imam bá ń ké jẹ́jẹ́ á ké fatiha jẹ́jẹ́ tó bá yẹ pé imam tó jẹ́ wípé tí wọn làbọ̀ lọ́rùn ní í ṣe tó bá ti ka fatiha yóò dùn gbárí fún bí ìṣẹ́jú kan tàbí ìṣẹ́jú méjì ni tó tó fatiha èèyàn ka fatiha torí wípé okùn tí ń bẹ lọ́rùn wa ó ti bọ́ kú wípé idha qura al-Qur'an fa ansitu wastami'u lahu wípé tí wọ́n bá ń ka Quran kádákẹ́ ká tẹ́tí sí kọ̀ ká má báyìí ó ti dúró ṣùgbọ́n lópin ìgbà tó bá yẹ pé ìmáàmù ń kà á kò fi ààyè eléyìí lẹ̀ tó jẹ́ pé tó bá ti ṣe wala dọ̀ọ̀lì àmì láàrin second méjì mẹ́ta ó tún ti bẹ̀rẹ̀ sóra mi láti fi gbélé e tó jẹ́ pé tọ́ ọ bá ní kọ́ sọ pé wàá bẹ̀rẹ̀ fatia tiẹ̀ o lè má kàjọra aya kan tàbí méjì lọ yóò kàn tó já dànù eléyìí ọ tẹ̀tí sí tẹ̀tí sí ti ìmáàmù kà ṣùgbọ́n tọ́ bá jẹ́ pé ń kéwú jẹ́jẹ́ ni bó ṣe jẹ́ pé a kà fatia kì í ṣe fatia nìkan láka a fi súra náà lé lópin ìgbà tó jẹ́ pé ń gbà bá ka fatia tán kò tí ì lọ sí ruko ìntàwà fi dúró lójú kan táṣetá ni ó fi wá ráàyè wọlé rárá a fi súra lé alimami súra tí ma mú ká òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam láti fi jẹ́ kí àwọn sàbí ma súra tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ká òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam máa ń ka áyà kan tàbí méjì ó ń ka síta ni ó fi jẹ́ pé àkọọ́lẹ̀ wà wípé gbogbo àwọn suwar tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa alihi wa sallam máa ń kà nínú àwọn àrùn tá a máa ń kí jẹ́jẹ́ bíi zuhur asu àti àwọn àrùn míì tó àwọn nàwáfì tó ń kí ní tó ń kí ní ọ̀sán. ǹjẹ́ a lè fi súra lé àwọn èyí tàn kí jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ẹgbà wa kó jíṣẹ́ ńlá muhammad sallallahu Alaihi wa sallam tó bá kí súra tó bá fi súra tó gùn tó bá fi kí bí zuhur raka àkọ́kọ́ àtẹlẹ́kejì ntọ́jẹ́ ìdajì ó máa ń pẹ́ níbi ìdajì raka àkọ́kọ́ àtẹlẹ́kejì ní tẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin. kò lè jẹ́ fatia nìkan ní nkà tó fi pẹ́ báyìí ntí ó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afá lórí eléyìí ni wípé súrà téèyàn ó mú wa nínú àwọn àyè wọ̀nyí kò ní gùn tó àwọn súrà alákọ̀ọ́kọ́ méjèèjì téèyàn kà tó bá yẹ tó fi ń jẹ́ pé tó yẹ pé fún zuhur nísìn alif lam mim sajda laka aya mélòó lọ́wọ́ àánú rẹ̀ ọgbọ̀n thirty tá a bá máa fi kí raka ẹlẹ́ẹ̀kẹta tàbí ẹlẹ́ẹ̀kẹrin ntọ́jẹ́ tí ò ju bíi aya mẹ́ẹ̀ẹ́dógún lọ tàbí bíi aya mẹ́wàá ìní àkà lẹ́yìn fatia tí òfin ní jẹ́ pé raka ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin yóò gùn tó rákà alákọ̀ọ́kọ́ ati ẹlẹ́ẹ̀kejì. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àmì ìmáàmù gbọ́dọ̀ ṣe sókè torí tí ò bá ṣe sókè àwọn màmú wọn ò ní lè rí tamin ṣe òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ìdá amina imam fa aminu tí màmú bá ti ṣe àmín ẹ̀yin náà ó ṣe àmín làfisọ síwájú wípé ìmáàmù ọkọ̀ọ̀kọ̀ gbẹnu lé tí màmú bá ti gbẹnu lé làwọn náà gbẹnu lé gẹ́gẹ́ bó ṣe ń rà sallallahu alaihi wa sallam ṣe sọ ó ní. إذا قال الإمام غير المقتول عليهم ولا الضالين يشي آمين فقولوا آمين فإن الملائكة تقول آمين وإن الإمام يقول آمين آه فمن وافق تامينه تامين الملائكة آه غفر له ما تقدم من ذنبه تمام باتشي غير المقدوب عليهم ولا الضالين يوشي آمي bíbá ti ń gbẹnu lé àmì ẹ̀yin náà ó ṣe àmì màláìka lókè náà ó ṣe àmì ẹni tí àmì inú rẹ̀ tó bá papọ̀ mọ́ ti àwọn màláìka ti ìmáàmù báyìí Allah subhanahu wa ta'ala yóò forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ìtumọ̀ amínà ni wípé kí ọlọ́run ó gbà ìtumọ̀ rẹ̀ kò ní ìtumọ̀ míì ju ìyẹn náà lọ kí ọlọ́run ọba ọgbà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ọ̀ràn yẹn ni wípé kàkà suratul fatiha ní ìrùntàǹkà jẹ́jẹ́. Now. bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn súra tó máa ń fi ń lé suratul fatiha nínú àwọn àrùn rẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kana yaqra fún fajiri bitiwali mufassal almufassal nti àwọn àfáà sọ lórí mufassal àwọn suwar tá à ń pè ní mufassal ó ní àwọn súra tó bẹ̀rẹ̀ láti suratul qaf qaf wal qur'an al-majid àwọn súra tó bẹ̀rẹ̀ láti qaf báyìí títí dé nas ó ní mufassal òjíṣẹ́ ńlá muhammad nígbà míì kánà yaqra'u al-waqi'a wa nahwa min suwar fi raka'atayn ó lè fi suratul Qaf kó fi bẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ ní fajiri rákà ẹlẹ́kejì kó ka suratul Waqi'a nígbà míì yó ka suratul Tur nígbà míì sì wẹ̀ ó máa ń ka idha shamsu kuwwirat nígbà míì ẹ̀rí wáyé pé ó ka níraka alákọ̀ọ́kọ́ àti raka ẹlẹ́ẹ̀kejì ẹni tó mú wá ní àmọ́ bóyá ó gbàgbé ni tàbí ọmọ ọmọ kàbẹ́ ọ̀làṣẹ́ gbà tí ò sí ẹ̀rí tó sọ pé ó gbàgbé ni ó máa ma kà ni láti fi kọ́ wa wípé súrà tí ò jù báyìí náà lọ a lè ní àsùbà. وكان أحيانا يقرأ بأكثر من ذلك nígbà míì máa ń ka jù bẹ́ẹ̀ lọ kana yaqra'u sittina àyà fa'akthar nígbà míì máa ń kà tó súrà tó ní àyà ọgọ́ta tàbí kó jù bẹ́ẹ̀ lọ kana yaqra'u bi surati Rum nígbà míì ó máa ń ka surati ó máa ń fi surati Rum ó máa ń fi kí àsùbá wa ahyanan bi surati Yasin nígbà míì surati Yasin nígbà míì surati Saffat ṣùgbọ́n níjọ́ jimá ní àṣùbà wọ́n máa ń ka rákà alákọ̀ọ́kọ́ àkà àfi suratul sajida alif lam mim sajida yóò fi ṣe rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́kẹ̀jì yóò fi aláta alẹ́lẹ́ insan hẹ́yìn mi náà dáadé ni yóò fi àwọn zuhur alif lam mim sajida wọ́n máa ń mú wá nígbà míì yóò gé sí méjì nígbà míì yóò kẹta ní ìwọ̀ntúnwọ̀nsí eléyìí ní suratul asri ìdajì tó ń fi ń kí ìrun suratul zuhur ló máa ń fi ń kí asri èyí tó kéré nínú àwọn súwárì yẹn ló máa ń fi ń kí suratul maghrib bíi suratul tin wa tin wa zaitun nígbà míì alladhina kafaru wa saddu an sabilillah nígbà míì wọ́n máa ń fi sọ́ọ̀tù Tur wọ́n máa ń fi kí Maghrib tàbí mursalat àwọn súrà yìí dẹ́ gùn tó ń fi hàn wá wípé a lè fi súrà tó gùn a lè fi kí Maghrib nígbà míì na sọláàtì lè ṣá wọ́n máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsì wa shamsi wa duhaha wọ́n máa ń kà nígbà míì nígbà míì idha as-sama'u inshaqqat ló máa fi ń kíṣà nígbà míì wat-tini wa zaytun náà ló máa ń kà nígbà míì àwọn súrà tí wọ́n bá jọra wọn ní nọ́mbà wọ́n máa ń pín sí ra wọn. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kì í rọ́ọ̀ṣì ka àwọn kìrá rẹ̀ nínú kìrá rẹ̀ ìyí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ìdẹ̀ máa ń fà á pẹ̀lú ohun dídùn tó fi jẹ́ wípé nínú tí a consider tí fọ́ni tí ó ṣáájú fún wa ni wípé yàtọ̀ sí pé kí Kùránì dúró lórí ohun náà gbọ́dọ̀ dùn tó jẹ́ wípé yóò máa kó ọkàn àwọn tí à ń kírun fún yóò máa kó wọn láti dúró lórí ìtànkà pẹ̀lú tartil fífàgùn àti ìkànnì ẹyọ kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan débi wípé wọ́n ní tí ó jíṣẹ́ náà sọ̀rọ̀ sálàm bá ń ka Quran lórí irun a lè mọ pé eléyìí harafi báyìí ló wà nbẹ haraka báyìí ló gbà ní kétékété tí ò ní sí àlùpọ̀ nbẹ ń dẹ̀ máa ń ka pẹ̀lú sùúrù débi pé a rí nínú ọ̀gọ̀rọ̀ àwọn sàábé tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ ni wọ́n ti ń ha ọ̀gọ̀rọ̀ súra tí wọ́n ha ní àsìkò táwa ń nísìn imam torí hàlù condition àwọn èèyàn yóò rọra gbé sí ìwọ̀ntúnwọ̀nsì àwọn súra tí ó bá kà yóò gbé sí ìwọ̀ntúnwọ̀nsì but yóò tẹ̀lé àwọn kọ́ ìdá yìí àwọn kọ́wáìdì yóò máa fagún yóò dẹ̀ máa ka pẹ̀lú sùúrù tó fi jẹ́ pé ọwọ́ etí àwọn èèyàn bá gbọ́ lẹ́yìn rẹ̀ náà ó tó wọ́n tún ìkàkùkà tí wọ́n ń bá ń kà ó tó láti fi tún wọn ṣe lórí rẹ̀ ó tó láti fi pè wọ́n ṣàkíyèsí wípé èyí tó bá kù nínú ìkàkùkà tàbí àìmọ́kà wọn wọn ó ti. ẹ̀yìn rẹ̀ ṣe kí ọba adé la má ṣàfihàn wa lọ́rùn. وسن أن يجهر الصلاة في ركعتين الصبح والجماعة آه sunna ni wípé kakéwó sókè ní raka méjèèjì àkọ́kọ́ ti àsùbá àti ìrun juma àti raka méjì àkọ́kọ́ maghrib àti ti eid méjèèjì àti kusuf àti istisqa irun tá a máa ń fi tọrọ òjò súnà ni wípé kàkà kàkà ó sókè nínú wọn bẹ́ẹ̀ náà ni nínú salatul kusuf yẹnu wípé tí eclipse bá ṣẹlẹ̀ súnà ni wípé ká bẹ̀rẹ̀ sí yan náfìlà náfìlà yẹn á ké sókè ni bẹ́ẹ̀ náà ni tí ó bá di pé òjò fẹ́ sí a ní sí láti fi bẹ lọ́wọ́n ọba pé kí ọba dẹ́dà fún wa ní kọ́ṣánu wa kó fún wa lójò kíra rẹ̀ òkè lákèsí ṣùgbọ́n zor àti asri àti raka kẹta